matilari fajiri. ilé. pariwo ọlọ́run pé Allahu Akbar. ìsìláàlì fi Laylatil Qadr. ẹ dákun ẹ tẹ́tí gbọ́ mi láàrin ìṣẹ́jú méjì ìsìláàlì la tansa huma abadan bọ́ ọ bá ń gbàgbé nǹkan láyé tó jásí pé gbogbo nǹkan ló máa gbàgbé ẹ̀rú ò gbàgbé nǹkan méjì. Allahu Akbar láyé tá a wà ń bẹ yìí bọ́lọ̀ ń bá ní kò sì wà lérí iye pé ọlọ́run nǹkan méjì ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ látàǹsà rọ̀bàkà látàǹsà rọ̀bàkà ò gbọ́dọ̀ gbàgbé ọlọ́run ọba rẹ̀ látàǹsà rọ̀bàkà bọ́ ọba ń bẹ nínú ẹni tí ò ní gbàgbé ọlọ́run kàsára sọ̀rọ̀ pé Allahu akbaru. yáa àṣà rọ́bàkà. ó di mélòó ó di mẹ́ni wọ́lá tansa kọ̀bùrẹ́kà o gbọ́dọ̀ gbàgbé sàárè rẹ̀. wọ́lá tansa kọ̀bùrẹ́kà. la tansa kọ̀bùrẹ́kà má gbàgbé sàárè rẹ̀. gbogbo wa láyé ilé la ń kọ́ àkọ́sàárè. Allahu Akbar. kó sì dá gbogbo wa dángájíà àtẹni tó kọ́lé ńlá àtẹni tí ò rílé ńlá kan wọ́n kọ́ sáré fún ọjọ́ kan. wọ́n là á ta ń sa ọkọ̀ búraga. sáré sáré sáré àkọ́sáré mọ́láyé bàbá mi àmì ìròyìn jẹ́ ìṣì. yọlọ́hu ta'ala anhu. jọ wọ́n dé láti Amẹ́ríkà kan wọ́n ní bàbá mo rí i pé amẹ́ríkà yìí ṣe sọ̀mùsọ̀mù púpọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní tó wù mí kẹ́ ẹ ṣe níṣe ẹ lọ jẹ́ wù mí kẹ́ ẹ ṣe níṣe ẹ lọ jẹ́ amátọ̀ agbára tó bù háyà ẹ dákun ẹ dákun ẹ má fà ẹ má sùn tí agbára ni ẹ dákun njọ laba karatakara náà bímọ. gbogbo fáàrí tí tí tí tí tí tí tí ń ṣe wálé sí láyé náà nù ìdùnnú wo ni ń bẹ fún mi nísìnyí tí ò rí bàbá mi mọ́ láyé. wọ́n láta ń sọ ọgọ́mọgọ́. kẹ́ ẹ má sì mọ̀ pé bí ń pa wá àbí ìyà ń jẹ wá lójá wọ lójá kan pọ̀ bá ti kan pọ̀ bí ìgbà ṣe bẹ́ẹ̀ farabalẹ̀. ìyàkùnmọ́lọ́hù. ó yẹ ká gbé ìlú ra wọn ni. àmọ́ kẹ́ ẹ mọ̀ pé kìí ṣe pé kẹ́tùmọ̀ wá so ìtì agbádá mi lónìí tí ò rí bàbá mi yá yẹn. ládàrán dànù àìlẹ́kọ̀ọ́ tẹ́mi náà máa wá gan ọ̀rùn tẹ́mi ò tẹ́mi náà mọ̀ bóyá ǹdọ̀dún ti ń bọ̀. Allahu akbar. La tansa kuburaka la tansa kuburaka. La tansa rabbaka la tansa kuburaka. Má gbàgbé ọlọ́run má gbàgbé sàárè mo ní bàbá ẹdín láti Amẹ́ríkà ẹ lọ já gánà mọ́tò tó dáa. Bàbá ni ah, Baba mọ́ṣáláṣí tí mo fẹ́ kọ́ yìí ń bẹ lọ́kàn mi. àfi kí n àfi parí mọ́ṣáláṣí yìí. ẹ ní rí nǹkan ayé kan lójú bàbá mi àṣẹ wọ́n jọ òfin mi àfàgbà nínú àwọn tí wọ́n jọ lo ìgbà pẹ̀lú bulbas àdìsí tí ń bẹ lérí wọn kì í ṣe one thousand àfàwọ̀ àgbà bọ́ọ̀lù òfin mi njọ́ tí Sàráwí sọ ọ̀rọ̀ yìí ìpínlẹ̀ àtẹ̀sẹ̀ kọ̀bùràkà ó ní bàánà kọ̀bùràkà kọ́bùlà ayé ẹ̀dẹ̀kúlà ó ní ẹ̀kọ́ sàárè kó tó di pé wọnú sàárè o. bàánà kọ̀bùràkà kọ́ sàárè rẹ̀ kọ̀bùlà ayé ẹ̀dẹ̀kúlà kó tó wọnú sàárè tani kọ́ sàárè mọ́nú wa kọ́ náà àfáàgbà òfìmí wọ́n ní ọba Saudi ọdún náà wà lọ bá wọn nílé wípé yá ṣe ah, ah, ìmọ̀ yìí pọ̀ púpọ̀ ẹni ìmọ̀ yìí púpọ̀ àdìsí yìí pọ̀ àmọ́ ẹ̀kọ́ líláyé àfààní ah, ìkọ́lé lánàá torí rẹ̀ wá ìwọ ọba ọba Saudi ó ní tóun wá fún ni pé ẹ̀nàwọ́ sí ilẹ̀ tó bá wù yín ní mọ́tà yìí kí ni kó kọ́máṣà tó bò háyà fún. bana kọ́bùrọ̀ ká. o ṣeun. kọ́bùlà ayẹ̀lẹ̀ kúlà ooo. bọ́dọ̀ òfin mi. ta sàódì. ó ní tó ń wá fún ni pé ẹnáwó sí ilẹ̀ tó bá wù yín ní mọ́tà yìí kí ni kó kọ́máṣà tó bò háyà fún. bana kọ́bùrọ̀ ká. o ṣeun. kọ́bùlà ayẹ̀lẹ̀ kúlà ooo. bọ́dọ̀ òfin mi. ó ní à ń kọ́lé kódà ní pé tá a fi kó lọ lítà kọ. ṣé n pariwo ọlọ́run. inú ọba maka ọdún náà wá dùn ó wá padà ó wá lọlé àwọn ọmọ kí wá lọ bá a fa wọn ní yá ṣe ìkànnà ẹ parọ́ rí láyé àmì ẹ̀pà tòní. ó ní kí ló dé tẹ́ ẹ ní mo parọ́ lónìí ó ní odidi ọba maka ó wá bá yín pé ìmọ̀ ipò ẹ̀ nílé láyé ó wá ní ẹ̀ náwó sí ilẹ̀ tó wù yín kó o kọ́ ilé buhaya fún yín ilé gbàlódé ẹ wá lẹ́ ń kọ́lé àwọn tá a sì jọ́mọ yín a sì mọ̀ pé ẹ̀rọ àlèdè kò tẹ́ ń kọ́lé. Allahu akbar. àfa wa rẹ́rìn àfa ní ṣe tí wọ́n ń tẹ ní parọ́ sínú ni ìparọ́ à ń kọ́lé lóòótọ́ a sì ní pẹ́ tá a fi kó lọ ní tàǹkọ́. wọ́n ní bolẹ̀ wá kọ́lé yín sí àfa ní ẹ̀yẹ kálọ̀ ọba rìn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó dẹ̀ ń kùlé nígbà wọn dẹ̀ ń kùlé àfa níbi tá à ń kọ́rí náà sí ní sàárè. màlá kò bọ̀rọ̀ gbá mm. ọ̀bùnà ayé ẹ̀dínkù ìlàwú. ilé wa tá à kọ́ náà ní kódà ní pẹ́ tá a fi kó lọ lé náà sì pẹ́ sígbà náà àfọ àwọn abọ́lù kò fún ìbéèrè wọ́n sì bọ́ sálì kìyà. látàǹsà àrọ́ bàgàwàlà tàǹsà kọ́ bẹ́rẹ̀ kan. ǹjẹ́ wọ́n kọ́ sàárè láyé nínú táǹsàrù dín ní sí lọ́dún yìí lábújá ó náà ní pípẹ́tẹ́ pè wá.